an Zaid ibnu Arqam látọ̀dọ̀ Zaid ọmọ Arqam kọ́ọ́l ọ sọ pé kúnná nàtàkàlámù fi sọ̀la tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwa máa sọ ọ̀rọ̀ lórí ìrun kúnná nàtàkàlámù fi tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwa máa ń sọ̀rọ̀ lórí irun tá a bá ti dórí irun a tún máa ń sọ̀rọ̀ a máa ń sọ̀rọ̀ sílé ayé lọ. yukallimu rajulu sahibahu tí ènìyàn kan máa bá ẹnì kejì ẹ̀ sọ̀rọ̀ wàá wà ìlàjà ń bì yí fi sọ́lá tí ẹnì kejì ẹ̀ yẹn tó wà lẹ́gbẹ̀ẹ́ lórí irun. wàá wà ìlàjà ń bì yí fi sọ́lá tẹ́nikejì ẹnìkejì tí ń bá sọ̀rọ̀ yẹn yóò wà lẹ́gbẹ̀ẹ́ lórí irun báwo ni ọmọ old man ṣé ọwọ́ ya mo sì pè ọ́ lánàá òtí ẹ̀ ọ̀dáhùn àmọ́ bísí ni ẹ má bínú sá a sì wà lórí irun a máa ń ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ nígbà tá a bẹ̀rẹ̀ irun a máa ń ṣe bẹ́ẹ̀ hátà nazalat. àṣẹ bẹ́ẹ̀ títí àyà kan fi sọ̀kalẹ̀ tó parí pé wàkúùmù lìláyì kọ́nìtìn kí ẹ sì dúró kírun gẹ́gẹ́ bí olùtẹríba fún Allah láì ní sọ̀rọ̀ mìíràn lórí ìrun àyà yẹn kí ẹ dúró kírun gẹ́gẹ́ bí olùtẹríba fún Allah láì ní sọ̀rọ̀ mìíràn lórí súra bákọ́rà ló wà Quran two aya two three eight. fàwùmírí nábì sukut bí aya ìsìn sọ̀kalẹ̀ tán wọ́n sì pa wá láṣẹ ìdákẹ́jẹ́ tẹ́ ẹ bá ti wà lórí irun ẹ máa dákẹ́jẹ́ ni. wànúhínà ánìlìkàlà wọ́n sì kọ ọ̀rọ̀ sísọ fún wa wọ́n kọ ọ̀rọ̀ sísọ wọ́n kọ̀ ọ́ fún wa. so òfin ti dè wá láti ìgbà tí àyà yìí ti sọ̀kalẹ̀ pé bá a bá ti wà lórí ìrun a gbọ́dọ̀ bá ẹnìkankan sọ ọ̀rọ̀ tí ò jẹ mọ́rùn. ní ìsìn ayé ti wá di ayé fóònù ẹnì kejì ẹ̀ míì túnú tó gbé mára kí ló ò pa sẹ́ẹ̀tì fún ṣé nítorí kó lè pè ọ́ kó o lè tún gbé kọ́ọ̀lù ní ọjọ́ pa sẹ́ẹ̀tì máa pa sẹ́ẹ̀tì ẹ lórí irun torí pé òfin ti dè wá páàtún gbọ́dọ̀ bẹ́ẹ̀ nìkan kan sọ̀rọ̀ lórí irun tá a bá ti bẹ̀rẹ̀ irun gbólóhùn irun nìkan la máa wí títí àfìsàlámà. Hadis 124 Ani Abi Huraira wa, Abdirah, wa Abdullahi ibn Umar radiyallahu anhum an Rasulillahi sallallahu alayhi wa sallam annahu qala idha ishtadda al ìdàṣítàdàlẹ̀ àrò fàábìrìdú ànìsọ̀là fàínà ṣídàtàlẹ̀ àrì mẹ́ńfà ìjàhannam. látọ̀dọ̀ bàbá hùrẹ́rà àti abdullahi ọmọ umar kí a lọ yọ́nú sí gbogbo wọn látọ̀dọ̀ òjìṣẹ́ Allah sallallahu alayhi wa sallam dájúdájú ó sọ pé idha ishtadda al-har nígbà tí ìgbóná oòrùn bá le nígbà tí ìgbóná oòrùn tó bá le fàábùrìdú ànisọ̀lá ẹ jẹ́ kí ó tutù fún ìrun ẹ jẹ́ ó tutù kírun. fàyínà sí dátàlẹ̀ hàr nítorí pé líle ìgbóná òòrùn mi ń fẹ́ ìjà námà ó ń wá látara ríru sókè iná jahannama bí iná jahannama bá ti ru sókè òòrùn náà ṣe kí ni yóò gbóná fàyà. yìí mo fẹ́ fa nǹkan méjì yọ insha allah alákọ̀ọ́kọ́ nínú ọ̀nà tí ọ̀rọ̀ ọlọ́run alukur'an àti ọ̀rọ̀ tí Allah bá fi sí ànábì ẹ̀ lẹ́nu tá à ń pè ní hadisi nínú ọ̀nà tá a fi máa ń mọ̀ wípé ó ju òye ọmọnìyàn lọ òun ni pé kó sọ ọ̀rọ̀ tí agbára àwọn sàyẹ́ntìsì ò ní ká tí wọn ò ní mọ bó ṣe jẹ́ ẹkú ọ ẹkú ẹkú ẹjọ́ bóyá ríru dáànámọ̀ nù. ó lè jẹ́ ríru dáànámọ̀ tí yín bá Nàìjíríà ń sọ̀rọ̀ rúru jáànámọ̀ lọ́wọ́ ẹ wá ń rojọ́. now àwọn sàyẹ́ntìsì gbogbo tí wọ́n mọ̀ kọjá pé kí wọ́n sọ pé temperature high o òòrùn máa ó máa mú gan lónìí o kí ló fà tó fi mú gan wọn ò lè sọ wọn ò lè sọ. So ibi tí mọ̀ wọ́n pín sí pẹ̀lú akitiyan wọn kò tayọ kí wọ́n sọ pé òòrùn máa háì lónìí o òtútù máa mú gan lónìí o kí wá ní sábàbí tó wá mú òòrùn tó fi mú kọjá agbára àwọn ènìyàn wọn ò lè sọ wọn ò ní mọ̀ rẹ̀ ẹni tó lè sọ náà ni tó bá jànà bí ọlọ́run sànẹ́bì tí wàá jẹ́ kó yí wa wípé ríru sókè iná jahannama ọgọ́ tó bá ti ru sókè òòrùn ó ṣe kí ni agbóná kọjá ntí a lè ṣe farada rẹ̀ àmọ́ nítorí pẹ́sìn ìwà ẹ̀sìn àlàáfíà ni kò wá ìnira fún wa ní èyíkéyìí ọ̀nà ló fi ní pé ọgọ́ tírú ẹ̀ bá ti ṣẹlẹ̀ ká ṣe sùúrù lásìkò náà à ń tètè kí zúrì ní kété tí òòrùn bá yẹ̀ látàrí òòjì ó ti fẹ́ dọ́gba sí ọ́bjẹ́kìtì ká tó lè kí zúrì ní ọjọ́ náà ìyẹn jẹ́ pọ́ìntì àkọ́kọ́ pọ́ìntì ẹlẹ́ẹ̀kejì ọlọ́run ọba àlékè ọlá ó jẹ́ kí àwọn ìlú kan kó máa fara kín ríru sókè náà jáànámà tí yóò bí kí oòrùn ó ṣe kí ni o kóòrùn mú bóódì ju àwọn ìlú míì lọ. irú ìṣẹ̀lẹ̀ yìí pé ẹ jẹ́ kíta ó tutù fún ìrun kẹ́ ẹ tó lọ kírun kò ṣẹlẹ̀ ní ìlú Ìbàdàn rí àgbọ́nú tàn rí kò ṣẹlẹ̀ lẹ́kọ̀ọ́ rí kò ṣẹlẹ̀ ní Ògùn stéètì rí kò ṣẹlẹ̀ ní Ọ̀ṣun state rí ibi tó ti ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà Òkè Ọya ni àti àwọn ilẹ̀ tó jẹ́ desert àwọn ilẹ̀ tó jẹ́ kíni o desert a máa ṣẹlẹ̀ ní Saudi a máa ṣẹlẹ̀ ní Kuwait àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. so kọ́ ọ máa sọ pé o lẹ́rìí lọ́wọ́ láti fa láti fìrun lórí ìfalẹ̀ ńlú ìbàdàn yìí tá a wà yìí ohun tánàbì sọ yìí kò ṣẹlẹ̀ rí ńlú ìbàdàn àwọn ilẹ̀ pápá ló ti máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan kò sí ọ̀rọ̀ tó múlẹ̀ Yorùbá rí tó kọjá ká má rí àwọn èèyàn ta sórí ọgọ́ tó rùn yìí bá mú nílẹ̀ lárúbáwá wọn ò ní ṣẹ̀ṣẹ̀ ṣe wáàsí fún ọ pé ọmọ bọ̀ ọ́ta ìwọ fún ara rẹ ó pàrọwà fúnra rẹ pé kó o jókòó nù lé kó òrùn mọ́ báyé rẹ jẹ́ torí pé ńgbà tí òrùn bá mú débi pé kò sírú búlọ́ọ̀kù tó tò sórí kò ní ràn so oòrùn tí máa jẹ́ káwọn èèyàn mọ̀ wọn ara wọn ni àmọ́ ká mọ̀ sọ pé a fẹ́ lo ímánì pé à ṣé bí irun ni mò ń lọ kí àsìkò ẹ̀ sì ti tó à màá ṣe ìfaradà náà ni ẹ̀sìn ọ̀fẹ́ kó o ṣe ìfaradà yẹn torí tí ó gbẹ̀yìn ìfaradà yẹn o lè mọ̀ lè wá mọ́ṣáláṣí fún oṣù kan o lè mọ̀ lè wá mọ́ṣáláṣí fún oṣù kan pé o sì faradà pé o bọ́ta lásìkò náà o lè má lè wá sí mọ́sálásí fún oṣù kan kọ́ wá má kọ́ wá pẹ́ dé mọ́sálásí lọ́jọ́ yẹn kó o sì lè máa wá mọ́sálásí lẹ́yìn ìgbà náà ẹ́ èwo ló lóore jùlọ fún ọ́n bẹ́ẹ̀ ló mú kí ànábì sọ pé fa ábírì dú ànisọ̀làt ẹ jẹ́ kí lè òtútù o fún ìrun tẹ́ ẹ fẹ́ kí o lọ́gọ́tọ́ bá ti wáyé bẹ́ẹ̀ lọ́gọ́tọ́ bá ti wáyé bẹ́ẹ̀. hadith one two five. عن أنس رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال من نسي صلاة فليصلي إذا ذكرها لا كفارة لها إلا ذلك وأقم الصلاة لذكري قال موسى قال همام سمعته يقول sẹ̀mìtùhù yẹ̀kúlù báàd wà ákími sọ̀lá tálì zikiri. Hadis one two five. Hadis one two five. Ani Anas, Odiyallahu anhu kí aláwọ̀ yọ́nú sí i ani nàbí yìí sallallahu alayhi wa sallam látọ̀dọ̀ ànábì kí aláwọ̀ bá ní kẹ́ ẹ̀ ànábì sọ pé mọ̀nẹ́síyà salatan ẹni tí ó bá gbàgbé ìrun kan ó gbàgbé ṣubú ní lóòrì ní asri ní magribi ní tàbí ìṣáì ó gbàgbé ó pé ò tí àsìkò ẹ ti wá lọ létà ọba rántí ẹ ìdázàkárà ha nígbà tí ó bá rántí rẹ̀ fáliyù sọ́ọ̀lì ìdázàkárà ha kó kírun tó gbàgbé yẹn nígbà tí ó bá rántí rẹ̀. láàkàfà rátàlà ha ilá zálíkà. kò sí ìtanràn kan fún àyàfi ìyẹn ò ní kankan kan mìíràn ṣe ju pé ohun tó o gbàgbé tẹ́lẹ̀ tó wá rántí kí ni kó o ṣe kọ́ rèé kí ni. ìgbà míì ń tó ga sí pé ọjọ́ kejì nìyẹn ó tó rántí pé òun ò ṣáì ọjọ́ kejì kí kódà yóò ti kí ṣubú ìtàn ẹ̀yin tẹ́ ń rojọ́ ń bẹ̀ yẹn ẹ má jẹ́ ó la àbùkù lọ o. tó bá jẹ́ pé o ní nǹkan míì tó wá ṣe yàtọ̀ sí táwa ń ṣe lọ́wọ́ yìí lọ́mọ yanjú tó wá ṣe yẹn lọ́mọ yanjú ẹ̀ ń ta wọ́rọ́wọ́ torí ó kàbùkù bó ti wù kó o tó nǹkan lábùkù nǹkan lábùkù tààrà kí ni pọ́blẹ́mù yìí tẹ̀ ń rojọ́ ẹ sì mọ̀ pé dáǹsẹ̀ láìfù là ń ṣe àbùkù ń kàn yín lọ díẹ̀ díẹ̀ nu o wọ́n ti ń mọ̀ pé lẹ́jọ́ ni ọ́ lágbàáyé kí ni pọ́blẹ́mù ẹ pọ́kọ̀ ọ̀bá fún ọ lówó oúnjẹ síbi tó ṣe abọ́nrojọ́ pọ́kọ̀ fún ọ lówó oúnjẹ rẹ̀ kí ni pọ́blẹ́mù ẹ gan-an náà tó kọ̀ sáwà ń rojọ́. ẹlẹ́mi òde nu yín àti ń bọ́rọ̀ lọ ọ̀sẹ̀ mọ́ kí ìyá alágbájá ìyá tàmẹ̀dù ìyá lámọ́rin ṣé ń tọ́ wáyé wá sí tàlímù nu ni. ọlọ́bẹ̀ ni pé ẹ̀kọ̀ọ̀kan ní mẹ́rin sí lára ẹ ti dákẹ́ lọ fúngbà kan bóyá sẹ́sàn yín nì sẹ́sàn ẹjọ́ rè mi ò wá níbọ̀ tí kẹ̀sí o ẹ̀pọ̀ fẹ́ rojọ́ lọ́mọ rò ń ta fíìdì gbà ń ta máa lọ ọbẹ̀ lọ́mọ rojọ́ ń bẹ̀. à ń sọ̀rọ̀ ànábì ìwọ ń rojọ́ ọmọ pé ìwà ìlẹ́kọ̀ọ́ ló ń wù ú lọ́ọ́ ka suratul hujurat ọmọ pé tánà ibi gan máa ń sọ̀rọ̀ lọ́wọ́ agbọ́dọ̀ dákẹ́ fún ni. mọ́nà sí àsọ̀ láàtàn ẹni tó bá gbàgbé ìrun kan fáliyù sọ́lì ìzázàkárà ha kó kí tó bá ti rántí láàkàfàárà tàlàhà ìlàzàlíkà kò sí tanràn kankan fún tayọ ìyẹn o ò nídìí kọ̀bùlí o ò nídìí ìbàdí o ò nídìí kóòtù torí rẹ̀ sí sàrà pé ọgbàgbé ìrun ìrun tó ọgbàgbé ìrun tó ọba ti rántí lásìkò tó rántí yẹn kálí ní ìsìn ọgbàgbé o ò kírun ṣáì ó pọ́síbù mo rántí ìgbà mo wà ní secondary school mo ti ń dá gbé so màá ṣe wàhálà ní skul rẹ́gẹ́dẹ́ kò sẹ́ni tí ó bá mi dáná oúnjẹ so ń wà délé ní màwákí astri kí n tó kú skul tọ́ba wa forí sọ ọjọ́ tí ń sẹ̀ sí ọbẹ̀ ok àsìkò tí máa ṣẹlẹ̀ nu tọ́ba forí sọ àsìkò tí máa ṣẹ̀ṣẹ̀ sí ọbẹ̀ tí má ti kó skul màá kọ́kọ́ gbọ́ríta pé ń lọ màá lọ ra nǹkan ọbẹ̀ tí má ti wá délé wàhálà ọbẹ̀ ṣíṣe iná dídá ìwà kò sí títí títí títí tí mọ́gìrì ó fi tó so tí mọ́gìrì bá ti wá tó gbogbo wàhálà tí mo ti wá ṣeun tí ò sí ká ìlú là kankan o tába ti wá kí ìṣàtà tí mo ní mo wálé bóyá mo kàn wá ní mò ń kàwé kan lọ́wọ́ ní bá fẹ̀yìn lílẹ̀ ó lè jẹ́ pé òrùmà tó tají mo lè tají lóru mà ní à ah, mi ò mọ̀ sí kí ìṣáì òru tí mo tají náà ni màá kí ìṣáì tí wọ́n ń sọ nù tẹlomi kọjá yìí tẹlomi ò tẹ̀ ní jí lóru kọ́dà ẹlòmíì tó bá tún jí lásùnbà kò ní rántí pé òun ò kí ìṣáì ó lè wá tó bí aago méjìlá ọ̀sán wọ́n wá ní à ah, ẹ mọ̀ gbọ́ ní ìmọ̀ báyé kí ìṣá ìlàlẹ́ àná àwọn níbẹ̀ ni àrí ọmọ síláṣì ah, la ilaha illallah muhammadu rasulullah ah bóyá oògùn kan tí mo sì lò ló fà á o láago méjìlá ọ̀sán tó rántí un ó sì lọ ṣàlùwàlá ó sì kì í fáliyù sọ́ọ̀lì ìdá àdàkárà ha kí nígbà tó bá ti rántí kódà kó o rántí lẹ́yìn oṣù kan lẹ́yìn oṣù méjì lẹ́yìn oṣù mẹ́ta ìgbà tó o rántí yẹn lọ́ọ̀kì ọlọ́run ò fún ọ lọ́ọ̀kì. àkíyèsí pàtàkì àwọn kan tí wọ́n bá gbàgbé irun bẹ́ẹ̀ wọ́n wà ní tó bá di àsìkò rẹ̀ lọ́gọ́ táwọn rántí wọn làwọn ò tó kí kò sẹ́rì fún wọn o ìwọ tó kí ìṣá ìlàlẹ́ àná tó gbàgbé sùn lọ ọ̀wá o ti arántí lọ́sàn-án ọ̀wá ń sọ pé tó bá di ní alẹ́ tí ń bọ̀ lọ́sẹ̀ wá kí ìṣáì torí pé ìrun alẹ́ ni no níbo ti rí ìdájọ́ ọ̀yùn ìdájọ́ tí yọ wá rè pé ẹ̀ ń bá gbàgbé ìrun kó ṣe kí ni tó bá ti kó kí tó bá ti rántí o ti bá báyìí ìfífalẹ̀ rẹ ẹ̀ṣẹ̀ míì nu o òun gangan wá lẹ́sẹ̀ pé o gbàgbé tẹ́lẹ̀ ọ̀daràn ọ̀dẹ́sẹ̀ ọwọ́ rántí tán o tún wá dájọ́ sí ìgbà náà ló tó wá dá ẹ̀ṣẹ̀ Musa ọ sọ pé àmọ́ mo sọ pé mo tún gbọ́ ọ lẹ́yìn ìgbà náà tó tún sọ pé wà kí mi sọ̀ láàtá lè zikiri àníṣẹ́ kí ìrun fún ìrántí mi tó bá ti rántí mi pé ò tí kírun lọ kírun. Hadith one two six Ani Anas ibnu Malik قال قال النبي صلى الله عليه وسلم من نسي أو نام عنها فكفارتها أن يصليها إذا ذكرها Hadith 126 látọ̀dọ̀ Anas ọmọ Malik kí Allah yọ́nú sí ó sọ pé Ànábì sallallahu alayhi wa sallam sọ pé mọ̀nàsí asọ̀láàtàn ẹni tó bá gbàgbé ìrun kan aunama aniya sotiri tàbó sùn gbàgbé ìyẹn lè gbàgbé láìsùn ó sì lè ga sí pé oorun nìyẹn sùn lórun ẹ̀ lékọ́tà fákàfàràtù ha ìtanràn rẹ̀ áńyùsọ́líyà ha ní pé kó kí ìzáàzàkárà ha nígbà tí ọba ti rántí kí ó kí nígbà tí ọba rántí rẹ̀ so àdìsí yẹn ń sọ nǹkan kan náà. àdìsí one two seven anjabir ibnu abdullahi ana mu'adha ibnu jabal kana yusalli. مع رسول الله صلى الله عليه وسلم العشاء الآخرة ثم يرجع إلى قومه فيصلي بهم تلك الصلاة حديث 127 لا تدى جابر أم عبد الله dájúdájú Mu'adh ọmọ Jabal kana yusalli ma'a rasulillahi sallallahu alayhi wa sallam al-isha'a al-akhira ó máa ń kí a máa kí irun ìṣá ìkẹyìn irun ìṣá ìkẹyìn pẹ̀lú ànábì ohun tó jẹ́ wọ́n pè ní ìṣá ìkẹyìn ni wípé nígbà míì wọ́n á máa yá kẹ́límọ̀ ìṣá wọ́n á máa yá lùkùmọ́ wọ́n ní ìṣàáìní ìṣàáàní ok ìṣàáàní ló jẹ́ kó wá sọ pé àlè ìṣàá àlè àkẹrọ the last ìṣàá so àlè ìṣàá àlè wúlá ìṣàá àkọ́kọ́ onímọ̀gírìbì àlè ìṣàá àlè àkẹrọ oní ìrun ìṣàá ìtàtìmọ̀ ní ìṣàá ìyẹn so jábìrù ọmọ abdullahi a máa kí ìṣàá ìrun ìṣàá a máa kí pẹ̀lú ànábì thumma yarji'u ila qawmihi lẹ́yìn náà ó máa padà wá sí ọ̀dọ̀ àwọn èèyàn rẹ̀ fàyùsọ́lì bihim tílíkà sọ̀là yóò tún wá kírun yẹn fún wọn yóò tún wá kí fún wọn. àdìsí hmm. yìí ó dé ọwọ́ àwọn onífíkìwù wọ́n àpláì rẹ̀ wọ́n apply rẹ̀ sí àwọn mọ́síálà kan. àti gbọ́n tó ṣẹlẹ̀ báyìí pé eh, Jabir ọmọ Abdullahi ó lè kí ìṣá ìtàn pẹ̀lú anabiwa Muhammad sallallahu alayhi wa sallam lẹ́yìn náà kó délé ó tún ní àwọn èèyàn nílé yóò tún ṣáájú kí ìṣá ìmíì fún wọn ìṣá ẹ̀rọ wà á di mélòó yóò di méjì ìṣá ìmélòó sì ni ó jẹ́ ọ̀ranyàn fún ìṣá ẹ̀yọ kan.